الحمد لله رب العالمين خالق كل شيء وهو على كل شيء وكيل أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربكم لجميع خلقه بل للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا الله سبحانه وتعالى أنزل القرآن وجعل فيه شرفنا كيف لا قال الله تعالى لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم والذكر عند العرب قد يطلق ويراد به الشرف والذكر في هذه الآية أريد به الشرف أي لقد أنزلنا إليكم كتابا فيه شرفكم أفلا تعقلون فمن عدل عن هذا الكتاب وابتغى غيره فإنه ضال عن سواء الصراط لذلك الله سبحانه وتعالى من على عبده لقمان بأن أعطاه الله حكمة بالغة وفهمه الأمور وكان لقمان الحكيم يربي ابنه تربية إلهية سماوية فطرية بقوله يا بني لا تشرك بالله بدأ بأصول العقائد وعلمه أن من يريد النجاة فإنه لا بد له أن يوحد ربه في العبادة وأن يفرد الله سبحانه وتعالى في ألوئيته وربوبيته وفي أسمائه وصفاته ثم بعد هذا علم ابنه كيف يبر والديه ثم بعد هذا انتقل إلى أصل الأصول في الأعمال الصالحات ألا وهي الصلاة فقال يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك هنا وقفنا على هذه الآية قبل العيد وإن شاء الله تعالى ما زلنا في أقوال أهل العلم في من ترك الصلاة تهاونا وتكاسلا من غير وجوه من غير جحود بوجوبها سبق أن ذكرنا أن أهل العلم انقسموا قسمين ذهب بعضهم وهم الإمام ابن حبيب المالكي وكذلك الإمام أحمد في رواية عنه والإمام إسحاق ابن ابن راهوي وعبد الله ابن مبارك إلى أن من ترك الصلاة غير جاحد بوجوبها وإنما تركها تكاسلا وتهاونا فقد كفر واحتجوا بحجج كثيرة أوردناها في الخطبة الماضية واليوم سننتقل إلى القول الثاني وهو قول جمهور أهل العلم إلى أن تارك الصلاة من غير جحود بوجوبها لا يكفر واحتجوا بحج أدلة كثيرة إن شاء الله تعالى سنأتي بها ثم نسلك مسلك الترجيح بين القولين إن شاء الله تعالى فقبل فنع بعد سؤال المسلمين أترى لكي كرات جريفان النبي صلى الله عليه وسلم أن ترى بنات ما جاك في مبوا ألا بل سليكون كيان النبي وبني سليكون لاري أتي أمور لي أتي الصحابة kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba alìkíyàmà ẹ̀yọ́ mọ̀ yànú ẹ̀sìn mò ń fi àsìkò yìí nígbà mi ti ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí sẹ́rẹ̀ náà létí ìbẹ̀rù rẹ̀ àní taqullah ẹjẹ́ akọni ọlọ́run ọba o òun náà ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala sọ níbi ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala àdúpẹ́rẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó mú wa sí ọdún láyọ̀ àrójúṣe àṣeláyé wa àṣe nínú ìpayà àṣìṣe ní àhámọ́ àṣìṣe lórí bẹ́ẹ̀dì ààrẹ àdúpẹ́rẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala kọjọ́ àṣekẹ́yìnká tó ń ṣe ti èntì ọkàgùn sí ọdún ọ̀rọ̀ Lukman náà là ń bá bọ̀ bí ó ṣe ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ kí ń kọ́ lẹ́kọ̀ọ́ àìsọ pé nítorí wọn bá gbogbo ń ta láwọn wá kí pátá iyì ẹ̀yẹ mo fẹ́ gbègbè rọrùn mo sinmi lórí ìyàwó jẹ̀bi lórí ìyàwó jẹ̀bi lórí ọmọ àfi kéèyàn ọ̀tọ̀ ọ̀nà bá là nínú ọlọ́run ni laqad anzalna ilaykum kitaban fi dhikrikum a ti sọ tí àkàkalẹ̀ fún yín díkìrì ọ̀dọ́ lárúbáwá ìtumọ̀ rẹ̀ pọ̀ ara àtumọ̀ tó nínú ní ṣárọ́fù nínú àyà ṣárọ́fù ní díkìrì ìtumọ̀ ay laqad anzalna ilaykum kitaban fi sharafukum a ti sọ tí àkàkalẹ̀ fún gbogbo yìí tẹ̀ ń wá ẹ̀yẹ tẹ̀ ń wá ó ti wà ń gbogbo ọgbà tí yàn bá ti kọ̀yìn síbi tí kúrán bá dojú kọ ó ń tàn ti kọ lẹ́tà sí dáàmú ọlọ́ni afala taqilun ẹ̀ sì sí làákà ìbí kúránù èsè tí wọ́n máa kà sí létí tí wọ́n máa túmọ̀ fi wẹ́n kíní yẹn ayé ànábì lọ bá mu tí yàn bá wo ah tẹkinọ́lọ́jì ti rìn jìnnà ó àwọn èèyàn sùn ó tẹkinọ́lọ́jì rìn jìnnà àwọn èèyàn sùn ànábì mi ò ní wá lẹ́yìn ànábì mà ajá pé ntọ́lọ́ ń fún láàlò táyì pàdé ọlọ́run salawatu rabbi wa salamu alayhi Lukman ọlọ́run fún lọ́gbọ́n àti òye àti in tí ó ń jẹ́ káwọn èèyàn wà ní wàhálà láyé lẹ́nì o ní pé wọ́n ń gbé ànẹ́bí sí fún wọn pọ̀fẹ́sọ́ ayé tiẹ̀ pé má yẹn náà gifted ni genius ni ẹ bá rí pọ̀fẹ́sọ́ Bángbádé àwọn èèyàn ọpọlọ àwọn yẹn náà irú irú àwọn lẹ́gbọ̀ àwọn kàtígọ́rì tá a máa kà ànẹ́bí náà yẹn sí náà nù ànẹ́bí náà ń pè ní prọ́fù. A'udhu billahi nǹkan ju nǹkan lọ o kéèyàn ó tiẹ̀ máa fi ànábì wé ta ni ń jẹ́ pòfẹ́sọ̀ naam pòfẹ́sọ̀ ta ni ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn gba pòfẹ́sọ̀ṣìpù rẹ̀ lórí áńtẹ́nà ayan ó tún wáá jẹ́ tọ̀tún tí wọ́n bá bí nǹkan nípa tòsí yóò ní no no no no it's not my field no no no no no no no no no no áńtẹ́nà ayan apá ọ̀tún olùwò yọ wà dì kaka torí gbọ́n ti gbọ́kọ̀ fún àwọn èèyàn olè lórí ibi tó ti fẹ́ sọ̀rọ̀ nítorí stéèjì bọ̀ ààyàn náà ló ti fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ ẹ wọn wá fi eléyìn òwúyà nàbì sallallahu alaihi wasallam ah, ọlọ́run dákun òkun lórí ìmọ̀lẹ̀ láti mọ tọ́lọ́n torí ànàbì ràn wá sí ah, mọ́jì káyé tí wọ́n ó sókùn bẹ́ẹ̀ dákun dákun Lukman ti á pọ̀ mẹ́ẹ̀kalẹ̀ ọ̀n bá sọ̀rọ̀ kọ̀mọ́sẹ̀ bọ̀ ọ̀n bá sọ̀rọ̀ nípa ojúṣe òǹbí rẹ̀ ojúṣe rẹ̀ sóǹbì ibi tó wá dé ní ìsìn ó ní ìpìlẹ̀ gbogbo tí wọ́n bá ń pè iṣẹ́ olóore ó náà ní asọ̀lá ya bunay ìrì ọmọ mi ákìní sọ̀lá máa kírun fọlọ́run o tí wọ́n bá ní ẹnì kò kírun fọlọ́run mùsùlùmí nítorí ká gbóyè tá àwọn nǹkan yẹn sípù gan ṣùgbọ́n tá a bá ti farabalẹ̀ àná gbóyè ó ṣe pírẹ́sẹ̀ntì nàìjíríà lẹ́ẹ̀mẹ́wàá bí ṣe ń kú olórí oyún lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ní forty trillion ìní bá kú níbẹ̀ gbogbo ilẹ̀ tó dáa jù tọ́bọ́bi tó nítumọ̀ òun ló ké lójúmọ́ yóò wọ̀ sọ twenty láàrin ọgbọ̀n ìṣẹ́jú ti bọ́ sọ ọ́lẹ̀ padà ó ti wọ̀ mí ọkọ̀ tí wọ́n two hundred million. ọkọ̀ yẹn lé ní ten million tó bá fẹ́ jẹun lẹ́ẹ̀kan odidi màálù lè má bá ṣe gbogbo ìgbàdo bó ṣe pọ̀ tóun wọ́n wá rí pé kéèké rùn ẹni òfò ni ẹni òfò tán pátápátá ṣùgbọ́n pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí kẹ́dùn àwọn òtún síbi sẹ́yìn wọn ò mú àwọn òní bí pé táwọn èèyàn bá rí ẹni tó jẹ́ àárọ̀ tí wọ́n tó ń tàbí táyà ní táwọn èèyàn bẹ̀rẹ̀ wọ̀ ẹ̀ ní pé ah, ah, alhamdulilayi ah, tọ́mọ́tà ti kọ́lé òun sí ti ẹlẹ́sẹ̀ méjì ṣẹlẹ̀ sáró náà lè ṣe o sọ́yà ti rọkọ̀ àwọn èèyàn ní bí pé bó o nìrún o torí làkàyè rẹ̀ ń bẹ́ẹ̀ akimi sọ̀la gbogbo ẹni tí ìbá ti kírun kọ̀ láti lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ní wọ́n máa dìbò ẹlẹ́dẹ̀ tún yóò win ni ìrọ̀ máa kírun àti wá sọ̀rọ̀ nípa àrùn yìí débì kan dúró ẹni tó bá wá jẹ́ kíkan dákan sí ìrun kí ni ìdájọ́ ń tàn aláwọn afọ àpín méjì mẹ́ àkọ́kọ́ ó làwọn tí wọ́n ní gbogbo kíkàdíkà dákan sí jẹ́mọ́ man taraka salata jahidan bi wujubiha fa huwa kafirun bi ittifaq kámẹ́sì mi gbọ́ o gbogbo ẹni tó bá gbèrò òun lẹ̀ kọ gbà wọ́n ní irun bẹnu ẹ̀sìn àwọn onírọ́ lẹ́ ń gbàjọ́ ọ̀nà sí ní jẹ́nu kẹfìrí lẹ́yìn ṣùgbọ́n nìkan bí ọgbọ́ ọlọ́run gbọ́ kìí ṣẹbọ ọgbà kan ọlọ́run ṣùgbọ́n mọ̀ tó ní ni pé kíkan dá kàtí mi ẹgbẹ́ sẹ́mi bá ní bẹ́ẹ̀ lọ́run kọ́ ọ̀rọ̀ àlọ́ kójú ọ̀rọ̀ àlọ́run wa o irun tó ò fi tó ò kí dáadáa yìí kí ni àdìọ̀kàn rẹ̀ sírun ẹ̀ ọ́ ní dandan ní ṣùgbọ́n tètè rí ẹ báyìí ọ̀hún ṣe máa ń gbìyànjú lọ́ngbà mí báyìí nǹkan ló ń sábẹ́ tíjì òkú báyìí ẹni táwọn afa ń fa ọ̀rọ̀ rẹ̀ lọ́nà àwọn apá kan afa ni ó ti di kèfèrí kìí sẹ́ni tẹ̀wọ́ gbàdọ̀dọ̀ ọlọ́run wọ́n mẹ́rin wá àti sàlàyé ẹ̀rí wọn ká tó sọdún ọ̀rọ̀ kejì ni wípé kò di kèfèrí o àtọ́ ló di kèfèrí alimam Isaac ibn Rahawai alimam Ahmad في رواية عنه والإمام عبد الله بن مبارك وابن حبيب من المالكية أنا صبي وبعض الشافعية أتندية من الشافعية سوما أتيا صون تابان صون وافا أتيا صون كاكمنا لون ردي أو أتيا صون قد كفيرين وجتاتي جمهور أهل العلم أو بي 70% wọ́n ní kò di kèfèrí àwọn oníyàn sọ bẹ́ẹ̀ alimam kàsọ pé àwọn àwọn ahnaf alimam malik amalikiya náà sọ bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ṣàfihíyà mọ́mú ṣàfihí náà lọ́rọ̀ wọn bákan náà imam muhammadu tí wọ́n jọ àwọn ẹni àkọ́kọ́ náà nínú ọ̀rọ̀ míì náà àwọn náà tó sọ wípé kìí ṣe kèfèrí lókùnrùgbà tí ọba ti sọ pé kìí dandan ó ní ìdíwọ́ látọ̀dọ̀ èṣù ìní ń dà láàmú ṣùgbọ́n àtìgbọ́ sí báwọn ẹni àkọ́kọ́ mẹ́rin wá ẹ̀yìn ẹni ẹ̀kejì kílẹ̀ rí ti wọ́n lẹ́rìí àwọn ọmọ lọ́nà méjì náà fẹ́ gbà sọ àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀rí tí àwọn ẹni àkọ́kọ́ mú wáyé àwọn fẹ́ kọ́kọ́ fèsì lórí ẹ̀ káwọn tó mẹ́rin tàwọn wá wọ́n ní èsì wọlé fẹ́ fọ́ wọ́n ní àwọn àhàdíìsì tó wá tí ń jọ bí táwọn sọ wípé al-aadu alladhi tí ò gbọ̀rọ̀ fara níyà òun náà nìkan máa kírun ọmọ ìyá wa nù ẹn tí ọba ti kírun kèfèrí ni o bákan náà hadithu ní ah, o bákan náà hadithu abdullahi tí mamu tẹ́mìtì bá wà yí pé كان أصحاب محمد لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة تركه كفر غير الصلاة àwọn sàbí ànàbí wọn ò rí nǹkan kan nù sẹ téèyàn ọba àti kọ́ńtọ̀ yà jẹ́ kékeré jùrún lọ wọ́n ní gbogbo àwọn àhàdíìsì àti tó tánàbí náà tó wà pẹ̀lú àwọn sọ̀hábà jọ kan dákàrọ̀ sọ̀rà àdúgbì wà pẹ̀lú àwọn sọ̀hábà ọwọ́ adákọ̀ ọ̀run ó ní ẹ̀ man hafabu alayha ẹni ọba kó ìrún léyà tó kì dáadáa ha kanat lahu nuran wa burhanan wa najatan la yawm al لم يكن له برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف النبي ni à ń sẹ́ tọ́lọ́wọ́ tún àmọ́ ìjọba alìkìyàmá nù àwọn afáà ní bẹ́ẹ̀ ni àwọn àdìsí yìí ọ̀fẹ̀sẹ̀ múlẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ibi tẹ́yìn gbọ́yé sí òun nǹkan là gbọ́yé sí ó gbọ́dọ̀ gbọ́yé sí wọ́n náà gbọ́yé pépé anna mahmulatun àwọn àdìsí mahmulatun aláàmánì sàhálà tẹrùkà ha wọn àwọn àdìsí yóò máa rí bẹ́ẹ̀ ó ń tọ́ ó di kẹfẹ́rì tó tọ́ tọ́ bá jẹ́ ni tọ́ gbà wípé kéèyàn ọmọ kírun ẹ̀tọ́ ni ẹ̀ńtọ́ gbà pé kéèyàn ọmọ kírun kìí ṣe dandan béèyàn bá lè kí kó kí kí wọn sáti mọ Ọlọ́run yìí tó bá lè ṣe tẹ́dà ẹgbẹ́ rẹ ni kò ṣe yìí tó bá lè gbà kó ṣe sí ọ ni ò ṣe síyàn gbogbo ẹ̀ńtọ́ bá lè sọ báwọn torí kò sí irunú ẹ̀sìn wọ́n ní ní gbogbo àwọn àhàdíìsì yẹn ń bá wí ó dìdá àkọ́kọ́ wọ́n ní ìdáhùn ẹlẹ́ẹ̀kejì ó ní wípé òkú bá tù wú àyítárìkì sọ́láàt tàháwùn wákàtìlán òkú bá tù wú wọ́n ní ìyà tí ó jẹ́ òkú bá tù lè káfíìrì irú ìyà kẹfẹ̀rì náà ni ìyà tiẹ̀ náà nílẹ̀ ṣẹ̀ríà wàyí alqatil ó náà ní pa àbọ̀bì àlàyé ìrìnà òdì méjì ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní à ah, gbogbo ń tánà bí fẹ́ tíráì láti sọ fẹ́ ń fìrún lẹ̀ tí fìrù lẹ́yìn òun náà tí ò sì sọ pé kéèsè dandan òun náà ni wípé kọ́ sọ̀rọ̀ ẹ̀ dáadáa lè anna tẹ́ríkàwù àsọ̀lá kọ́díyà úlù bìhí ìlálùkúfùrì kàmá kílà alìmàásí bàrídùlùkúfùrì alìmàásí bàrídùlùkúfùrì wọ́n ní tí ànábì gbìyànjú àti sọfún ni pé ọjọ́ sọ̀rọ̀ ẹ̀ dáadáa kọ́ ọ má lọ di kèfèrí kẹ́yìn irú yìí mà ní gbòǹgbò ẹ̀sìn lẹ́yìn ìgbà tó bá gbọ́ bá gbọ́ tán àtànábì tó ọ̀pá nǹkan pọ̀ mọ́rọ́ tó ọba ti ń fi ilẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó di kèfèrí o torí pé àlùmáàsí kéèyàn ọmọ ẹ̀sẹ̀lọ́n òun náà wọ́n bà ní ọtí wọ́n bà ní ilé tẹ́tẹ́ òun náà ni wọ́n bà lọ́dọ̀ àwọn zina gbogbo ń tọ́nà wọ̀fẹ́ ibẹ̀ wọ́n máa bá wọ́n ní bàrí ìdùnnú kúfúrì tí wọ́n bá ń bèèrè lọ́wọ́ pé ta ni akólẹ́ta kéèyàn ó di kèfèrí ta ni agbódìbàtì máa ń kólẹ́ta ìwà fúnyàn ní kúfúrù pé lágbájá ó di kèfèrí o wọ́n ní wà á lé èèyàn lọ o ti kó nu ẹ̀sìn ọlọ́run wọ́n ní ajẹ́ wípé tí ẹ̀bá ti ń fìrún lẹ̀ ẹ̀sẹ̀ tó lágbára ni tó lè padà di tí ó gbàlẹ́tà lọ́tọ̀dọ̀ ṣèyítọ́n fún yàn wípé o ò sínú ẹ̀sìn ọlọ́run ọba mọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ni wípé fi ìlúhu kàfẹ́ ìlú kùfà wọ́n náà bí fi jọ kẹfẹ́rí ni ìntí ń ṣeun kíkàdákẹ́ sí kẹfẹ́rí ni èkírun kò ní kí rárá tàbí kọ́ máa fa tí bá ń kí ṣe yẹ̀yẹ́ irú ẹni bẹ́ẹ̀ ìwà kìdìrì níbẹ̀ lọ́wọ́ rẹ̀ kọ̀sọ́ di kẹfìrì wọ́n ní èsì tán àkọ́kọ́ nínú àwọn afáwa ní kòbúrú kátó mọ̀ bí ayà sí ẹ̀rí wo gangan tí ṣé bẹ́ẹ̀ ń pẹ́ ẹ̀sẹ̀ sí orí ọ̀rọ̀ àwọn kan ni ẹ̀rí wo lẹ́yìn fẹ́ mú wá wọ́n ní ẹ̀sẹ̀ wọ́n ní ẹ̀rí tán sọ wípé kíkàndá kan sí èsì kẹfìrì ọ̀pọ̀ wọ́n ní àní Qur'an ọlọ́run bá ní sọ́nù sọ́rọ́tù nìsa ẹ̀ẹ́mẹ́jì ó ní inna Allaha la yaghfiru an gbogbo ẹni tí ó bẹ ìṣẹ́bọ pẹ̀lú òun ọlọ́run ah ọlọ́run mẹ́sàn-án o tọ́ bẹ kú sórí ẹbọ òun ní foríjì kí ni wọ́n ń dàrú máwùn yẹn lọ ṣé ẹ̀mọ̀ pé tọ́ bẹ kú sórí ẹbọ òun ní foríjì òun yìí tọ́ gbáyé ṣe lọ́nà wo ẹni wọ́n fi jàre mùsùlùmí ṣùgbọ́n lóòsàn ni ẹni wọ́n fi naam bàbá àdìní wọ́n gbé jẹnẹtọ̀ rẹ̀ lọ lọ́fíìsì ìyá súnà súnà olójókòó tí wọ́n jí ẹran rẹ̀ lọ ní pé tẹ̀sùnbá àti mi kásùnbá tẹ̀rẹ̀ ń lè wọlé padà wọ́n ti ní mọ́fọ́lọ́hún ẹran yìí àtẹ̀gbó ní ẹ wa ẹ wò kẹ́ ẹ lè mà bó ṣe bòde mọ́sálásí rẹ̀ ẹgbẹ́ rẹ̀ ilé ẹran àdéjì ni ó. Hmm. ẹ̀wùn tí wọ́n sọ báàdì ní mọ́sálásí àwọn yẹn ń gbẹ́ ìrè táì ìrè làwọn ń gbẹ́ kí ni ọjà àbáde ìrè ló kù tiẹ̀ yá àwa ń bọ̀ gbogbo ẹ̀ ń bá pàǹkà pọ̀ lọ́hùn wọ́n ní ah ustazu sẹ́ni tẹ́ ń sọ ìkọ̀fẹ́ yé amọ́ o ah àwọn èèyàn two hundred ní ẹni mọ̀mọ́ ara lọ sí òmùrọ̀ lóṣù mẹ́fà mẹ́fà èèyàn five hundred ní máa dàgbà plane ni ní máa ràn lọ mẹ́kà lọ́dọọdún ọlọ́run ní kò sí ń tọ́kàn kí ni nígbà wàhálà dé olófilẹ̀ tí wọ́n fi kọ́ṣẹ́ fẹ́mọ̀ sí ìbàdàn lẹ̀ ah, ah, sọ́lọ́ wá jálábò sí ni ẹwà ìmọ̀yí ẹgbẹ̀rún àwọn èèyàn tó ti forí balẹ̀ mọ́sálásí wọn olómọ̀ fi yídì ilẹ̀ yídì tó gbé èèyàn ten million òpó one million ní máa bọ́ lójoojúmọ́ kò sí ní tọkọ lọ́wọ́ ọlọ́run wá lóye ìsalábòsí gbogbo dáadáa tó ṣe òun òun wọ́n sọ́dọ̀ oúnjẹ fún àti gbàdúrà láyé ó lè máa gba bí àlàáfíà wọlé fún yọ́mọdá padà fún bẹ́ẹ̀ ìbá ń sàrẹ̀ ká sàrẹ̀ ń jẹ olùgbàbí bísíǹnẹ́sì wọlé kọ́mọdá padà fún bẹ́ẹ̀ bá jọ bẹ̀rẹ̀ sí bí bá rún sí òní rún bẹ́ẹ̀ jọ fọmọ sùkú bọ́mọ tí bá ń fẹ́lì sí òní fẹ́lì bí bá ti náwó sílẹ̀ yìí ọlọ́run àdìsí ni ìbẹnu sọ́mọ̀ muslim nínú àdìsí anas malik ọlọ́run ló ń wọ́n sọ gbogbo dáadáa tẹ́ǹtọ́ òun ò ní ìdí ọgbà lálẹ́ kí àmọ́ bá ti láyé òun ọ̀sọ̀ lóúnjẹ yóò sì jẹ́ tán po kó tó máa bọ̀ <laughs> yóò jẹ tán pátápátá kò sí nǹkan kan tí ń bá àbọ̀dọ̀ ọ̀rọ̀ ọba inna Allah la yaghfiru an yushra bihi ẹ ń bá pàǹkà pọ̀ mọ́ lọ́n kò sí ojú tọ́lọ́ fẹ́ fi wò ah dájú wa ní màmá màmá sùkúù fún náà hàn náà máa dàbí pọ̀ hàn ẹ̀ ń wá bàmù sàlám kàmájà fi sọ̀dà muslim àròbí yòn ó ní ànàbí ah bàbá mi mà dáa pọ̀ o ànàbí ni kí máa ah ní kí n ti ẹ̀bí rẹ̀ o kánà abi yasilu rahim yẹ burú lọ wa yẹfọlù wa yẹfọlù báyà mi máa ṣe dáadáa yọ dàbí pọ̀ àmọ́ yáyàn lówó bẹ́ẹ̀ lómi ọ̀bàrí san yóò tọ̀ aina abi anabi ni abuka fi nnar ṣùgbọ́n kan ní pé bá mi ò sí islam ṣe ti bọ́dọ̀ anabi ni inú náà bàbá rẹ pé ìdá yín wá ń lọ ó kàn pé dání pé ah, ẹjẹ ń bí ẹjẹ ń bí bàbá rẹ gbogbo ẹ̀ ń ti gbé sí ọlọ́run lọ ó ti gbé àdánwò ma wò kankan ẹ àwọn ń sọ̀rọ̀ mi lẹ́yìn ebójú àdàbí náà ti fẹ́ lẹ́yìn ọ̀rẹ́ wo ni ń sọ lẹ́yìn ṣé báyìí ti ń sọ̀rọ̀ ẹ lẹ́yìn bí bọ yóò tọ̀ sọ́sà ìjìnlẹ̀ pé ah, ah, ẹ mo ní kí n kọlu ẹni àwọn sọ́sà mi ẹ̀yà ẹ bẹ́ẹ̀ ah, mi ló wọ́n kàn ní kí n bèrè kankan lọ́rọ̀ mo pé inú ọmọ kí ó tó tó súnmọ́ ẹ̀yìn wá o sọ́rí <laughs> sáwọn ìyàwó owó ìjà ni ilé ayé àkàn nù. la ilaha illallah sáwọn ìyà kí ló fẹ́ gbà mẹ́ ìsẹ̀mí àkàn nù. ẹ ẹ ẹ gbọ́ ẹ wọ́n ní ẹ̀sùn ti gbìyàn ṣẹ́rí àwọn afọ àwọn náà wà láàlámù lọ́rọ̀ yá ibà yẹn o kọ́ra mi ìbílí fara mi mọ́ báyìí bèlè fún bèlè fún ẹ̀ kọ̀ wá sí ẹ̀kí ìsìlẹ̀ mi mùsùlùmí mọ́ sọ ọmọ ìyá rẹ̀ ah mùsùlùmí lápá òṣàṣù lè ṣe bẹ́ẹ̀ ah, ọmọ ìyá mi ò lè ṣe bẹ́ẹ̀ sàmọ̀dọ̀ ṣe kò sí mẹ́lẹ̀ mi wa bí ìgbà tá a ti ń sọ ọ̀yàn tẹ́lẹ̀ tá a bá gbá burú pẹ̀lú rẹ̀ wọ́n kọ̀ ọmọ ní o orí bẹ́ẹ̀ ní o ìlókùnlẹ̀ mi bàbá yìí nígbà èpè tẹ́lẹ̀ náà òun kálukú lópin lẹ́ńtẹ́ náà wá àìdáa anabi isa ẹsùn náà ó rí ọkùnrin kan yẹsìrìk ń yọ owó máa ń yàn la ń yọ owó máa ń yàn la ah ọ wá yọ owó nǹkan anabi isa wá pè alágbájá nítorí ọdẹ́wò yìí ṣe díẹ̀ o lọ́dún olówó padà ó ní kí ni tiẹ̀ ká kí ni prime ọ̀gá ẹ̀ ọ̀ mọ̀ mú tí mo rí ọ ní lọ́dún tàtàtà lẹ́ni sọ́rí ọkùnrin yóò mọ́bìnú ojú mi lọ parọ́ ń náà mọ́bìnú àníbí ọlọ́mọba yàrá fi ẹn tó jíwó ẹ bá ń pè pọ̀ ń dà lónìí owó tó jí in tó fowó ń ṣe ń dà. Ah, ẹ wo ogun ìdí ẹ̀ ń sọ jẹ́ ní o nígbà táwọn náà bá láyé ìná tọkàn bá balẹ̀ jẹ́mọ́ ẹ̀jẹ̀ agbọ́lọ̀ yìí o ìkan sọ fún mi ní ọmọ àyà èmi gan sọ fún ustaz wàlláhì ah ẹ̀rí súnà súnà yìí kò dáa kí o tètè máa gbọ́ yìí lọ́dọ̀ o ah wàlláhì kò dáa kí o tètè gbọ́ ẹ̀sìn yìí ustaz ah, mo ní àbùkí lóde ah kìíní yẹn wà láì bí áńkọ́ọ̀fù ni sẹ́mọ̀ tíyàn bá ti tíyàn bá ti ṣe gbogbo ẹ̀tàn mọ́ra wọn mọ́ sẹ́mọ̀ wọ́n sáà ti tilẹ̀kùn táwùbà so èèyàn kan <laughs> yóò sì tún padà yóò àmọ́ ẹlógún ẹ̀ ló ń gbádùn. ta ló tún bá nù wà lórí ẹsẹ̀ kan tọ́lọ̀ ti sọ pé òun ti forí dì. Na'am. Inna Allah la yaghfiru an yushraka bihi tọ́ ọba ipa nǹkan pọ̀ mọ́ lọ́n ṣùgbọ́n mọ́jẹ̀mú wa ni téèyàn ọba tí ì kù ìrètí wà fún un bó sọ wọn àdìsá ibn Umar inna Allah yaqbalu tawbatal abdi ma lam yugharghir ma lam yugharghir téèyàn bá ti mẹsẹ gọrọgọrọ tẹmí ọba tí ìdógóngóngó kọ́ máa pọ̀ ká kú táìmù yóò sì rí kú ọlọ́run lòun ò ní forí jíyàn màn táìmù kódà kí táìmù ó ku ìṣẹ́jú kan kéèyàn wá forí jìn ní tòótọ́ ọlọ́run lè forí jíyàn ẹ̀ ń tí ń sẹ́bọ̀ ẹ̀jẹ̀ àmàjọ kí fún ni wọ́n ọ̀ràn akápẹ̀ lọ́mọ náà torí kéèkù Amabaso, amabaso. tí wọ́n wá ní káṣẹ jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀ka máa bá sọ kí wá ní ti mùsùlùmí tó sọ pé ò lè mánéjì sẹ́rẹ̀ pé ẹ̀sìn sáà sì gbọ́yé báyìí ó yẹ ká máa bìrọ̀ wá dojúmọ́ ẹ̀sìn iṣẹ́ sáà gbọ́yé kóbi ò lè jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ọkọ̀ kò sún fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ibi kéékèèké náà ní ìlàtí máa òjòló sùn ẹjẹ ah no no no no no no no ah láyé ekoro ọlọ́run mọ́jọ tèmi ọ̀ta ayé ekoro kí ló bóde sí ibi o ti jókòó nu ọkọ̀ sọ́ọ̀mọ tó dìde mẹ́ wa ń fún ojoojúmọ́ kò fẹ́ mọ́ kò fẹ́ ní ń bá ṣe gbogbo dáadáa torí ó tẹ́mọ̀ pé kò dà wá láàmú lórí lọ́pọ̀lọ́ mọ́ báyìí ọlọ́run ló wọ́n sọ tó ń jẹ yọ sọ lálàáfíà yọ sọ dídùn nù yọ jẹ́ lájẹ tán ṣùgbọ́n wàyẹ́ kò fírù máa dùn náà dáálì kalimọ̀ ìyàṣà ìyìn tó bá ti yàtọ̀ sẹ́ bọ́ yìí òun ò forí jin ẹ̀ ń bá ṣe bọ̀t méjì náà pín sí mùsùlùmí ni ọgbà pé ṣẹ́yìdá an la ilaha ọgbà fọkàn sí ọlọ́run ọba muhammadu rasulullah kò sí pàǹkà pọ̀ mọ́lọ́n kò sẹ́bọ̀. ọlọ́run ni ntọ́ bá tún kù nù ntí bá ń ṣe ń sẹ́ kùdìẹ̀kùdìẹ̀ òun ó foríjì òun ló foríjì àmì tí wò ní wọná tí wò èlò àdìjàn náà òun sì ẹ tí wọ́n bá dé padà kúrò lẹ́wọ̀n wọ́n tètè wà tún wọn wẹ̀ wọ́n tún wọn fọ̀ wọ́n àmọ̀ bàlálì jẹ̀nà wàláì mo ti rẹ̀ ń tọ́sọ bẹ́ẹ̀ fún mi eh, eh, eh, bí ustaz ẹ ẹ adigbọ yé ẹ bí kájà máa tẹ̀ bọ̀ ni ustaz mo ní mo ah, náà tó kọ́ tún máa ṣe wọn ah, ká nígbà tó èyí ọ̀sán lọ ní èyí ọ̀sán kó mẹ́jọ kan ah, nǹkan ń ṣe o ẹ dákun sáà gbọ́ lọ́ngàn gbọ́ báyìí anábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tí ọ̀wọ́ náà ọlọ́run ó rì bíúdi èkìtì díẹ̀ èkìtì ìdí kọ̀ọ̀kan kàmá báyìí náà maka wà lìmàdínà déédéé tí bẹ́ẹ̀ maka sí màdínà kó lè ráyè jó ẹ wo bàbá bí bẹ́kìtì bí wàá ṣe mọ́kẹ́kẹ́ láyé yìí tí wọ́n bá gbé sórí àdó gan ẹ wò nígbà téèyàn ó nì wọ́n wá báyàn bíúdi ẹ̀ kọ́ mọ́ lọ bí irú bíi sí Kaduna èkìtì kanu èkìtì kejì náà bẹ́ẹ̀ eyín ẹnu ọmọ aná kàjábálẹ̀ Ọ̀ṣọ́dì sọ́hàn sọ̀rọ̀ bóò lẹ́nu wọ́n ti wá tó òkè udus ní tí wọ́n bá fẹ́ rìn forty kilometres ó ní ẹgbẹ́ rẹ̀ lọ́ba yìí eyín ẹnu èèyàn tí ó sì àjẹta àti túbà wọn bóò lórí wọn ti tó tí ó gba ẹnu dúró torí kíni líyàdó kó náà àdáyà kí wọn lè ráyè jẹ ìyà èèyàn máa bá sọ pé ẹ wẹ́ẹ́ ní wọ́n láti lè gbé ìmọ̀ni ìpàdé ọlọ́run yàn sáà ní ìrábẹ̀ gbogbo gbàrúkì ọmọ ajẹ láyé tí wọ́n bá kí ẹ ń gbádùn ayé yìí kò mọ wàhálà kankan rí tẹ́ ẹ jáde láyé ó tún lọ́dẹ̀ yíyá tí wọ́n bá rìbọnú náà tí wọ́n fàyọ padà tí wọ́n bá bílẹ̀ ìpèsè ọgbádùn rí ó ní ọlọ́run tiẹ̀ kò bóun ti kẹ̀ lórí ní tí wọ́n jáde nù rẹ̀ nù ọlọ́run dàpọ̀ méjì àjíyà ọlọ́run méjì àjíyà ewu lálẹ́ mú mọ́ra ń bi táyé tó kéré yìí gan-an jẹmọ́ kí wọ́n kàn mú yàn wọ́n ó dìpọ̀ àkùkú wọ́n wà rà mú kí lẹ́nu abẹ́rẹ́ wọ́n kàn máa fi gúnyàn lábáyé àbí wọ́n sọ pé wọ́n fi pláyà wọ́n fi lè ní èèyàn láàyè àbí wọ́n fi lẹ̀kùn mú yàn lọ ọlọ́run dákun ṣàánú wa àwọn àfáì wọ́n lẹ́rìí àkọ́kọ́ ni wípé ọlọ́run lẹ́mbà ti ẹsẹ̀ bọ̀ pẹ̀lú òun ìforíjì ṣùgbọ́n tó bá yàtọ̀ sẹ́bọ̀ wọ́n lẹ́ni tí bá kẹ̀dá kan sí ìrún náà ebi ń tó sẹ́bọ̀ ni ẹ̀ẹ́dì kọ́nà ní foríjì ọlọ́rọ̀ àkọ́kọ́ nù wọ́n ní sẹ́ẹ̀tún lẹ́rìí ni wọ́n náà lẹ́rìí ni wọ́n lẹ́rìí ni ìwòlẹ́ ni wọ́n ní ẹ̀rí àwọn ni hadithu Ubadata ibn Samit wọ́n ní kí ni hadithi náà ta lọ́gbà wa sọ́fẹsẹ̀mọ́lẹ́ ọ̀fẹsẹ̀mọ́lẹ́ ò bisinadi sahih akhrajahu alimami Abu Dawud wa Nasa'i wa Ibn Majah bisinadi sahih ó ń sọ ọlọ́ni khamsu salawatin فرضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان لو عند الله عهد أن يغفر له ومن لم يفعل فليس لو عند الله عهد إن شاء غفر له وإن شاء عذبه هنا النبي بقى مثلا جوكا النبي وأن خمس صلوات هي hey, يروى ماري faradahunna Allah ọlọ́run ni mo ṣe ní ọ̀ràn yàn lórí gbogbo ẹ̀dá mi ẹ̀ gbọ́dọ̀ mọ́ màá fi. àbí wa ni man ahsanu wudu'an ẹn tó bá máa ń sàlọ̀ láwọn àrùn ìdáadáa àti bí àlùwàlá kò fẹ́ẹ̀lì mbẹ́ kò làbújẹ̀ ń jẹ́kù ẹlòmíì ọwọ́ mọ́sálásí láàrin bí ọgbọ̀n ṣẹ́jú pa àhá ah, ah. ẹ sì máa mọ̀ wípé kò fọ́ ẹsẹ̀ tán. ẹnu bàbá wa ń jọun tí a ń pẹ́ tá a bá ń sàlọ̀ àìsàlùwàlà pé torí àrùsọ wípé wáìlú ilẹ̀ àkọ́ọ̀bù mìíràn náà gbogbo àbújá ń jẹ́kù tí máa wà ń kókó sẹ̀ nígbàláwò nǹkan kan yóò wọ ọ̀yàn wọ náà ṣé ẹ̀mọ̀ pé kẹ́ ìwọ̀ báyàn láti tọ́lọ́ ti sọ́yà kalẹ̀ wípé wa tahsabunahu hayyinan wa huwa inda Allahi azim ọ̀pọ̀lọpọ̀ ń tà máa fojú rí náà ọ̀pọ̀lọpọ̀ تنزهوا من البول تنزهوا من البول فإن عامة عذاب القبر منه أما فربالتو أما جيتو ما تسيلاو torí tí wọ́n bá lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ó jìyà náà sàárè ibi ìtọ̀ ló ń kálukú ó ti forí gun o ninety percent ẹni tí ó jìyà náà sàárè nù wa ibi ìtọ̀ ni sẹ́ẹ̀sì ìtọ̀ ni sìn <laughs> àìmọ̀ yẹn lájọ́ ń kírun báyìí o ọ̀tọ̀ tiẹ̀ ni kéèyàn mọ́ lójútì ká dojú kọ máa tọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kò sí ń dọ́kàn ọ̀tọ̀ ò tójú bẹ́ẹ̀ náà ọlọ́run ni bí ó sì kúrò náà gan ìlú èèyàn ọ̀pọ̀lọpọ̀ máa fọ́ ń gbogbo gbà ẹ ní máa ń tọ́fọ́ wọ́n ń ṣe tẹ́nìsì kò ní tábà yóò sì fi bọ̀yìn lọ ó sì mà àwa ń bọ̀ gbogbo ẹ̀ ń bá sálùwà láàrin ìdáadáa wàsàláhùn ẹ̀lú wàkìtìhìn tí wàá máa kí àwọn àrùn sásìkò wọn bọ́lọ̀ ń ṣe ní kò kí wà á sá máa àhónì ìmọ̀ ń rùkú àwọn àrùn ìdáadáa wọ́n kú ṣu àwọn ni ìbẹ̀rù ọlọ́run tó ní ká fi kírun yìí ìmọ̀ fi ń bọ́lọ̀ ọ̀bá lò tí bá ń bẹ lórí ìrìn yìí wòyìn wọ́n lórí ìrún ìbẹ̀rù ọlọ́run ni ó fi kí hmm. ó ń sọlọ́ ni kana lahu inda Allahi ahdun an yaghfira lahu eléyìí kó fọkàn balẹ̀ ó ti níbi tí wọ́n bá kọ́ sí pé ó ti ládéhùn lọ́dọ̀ ọlọ́run tí èyí àdéhùn wípé forí jìn ọ́ ẹ oríire o àtẹ́rù táǹkì àṣà àti sọ yóò tó pọ̀ tí a fura ànábì nù ẹ̀ àkàdéèsì mi ó ní gbogbo ẹ̀ ń bá kásùn bá gbogbo ńtọ́ bá ṣe lẹ́sẹ̀ àìrí òrí ọmọ mi tí èdè zúrù ọlọ́ọ̀ni wọ́n bá fàṣùn bá àparẹ́ tó wá tún ṣe ní zúrù tí èdè asiri ọlọ́ọ̀ni tó wá sí zúrù parẹ́ wọ́n máa pa gbogbo ti bẹ́ láàrin òun méjèèjì rẹ̀ wọ́n sọ̀rọ̀ wàá tó mukaffiratun lima baynahun idha ijtanibatil kaba'ir ẹwù dáadáa sáà níbi ìdìbò àni tọrọdọ Ọlọ́run tẹ ẹ dàsìkò ní ìsìn àsùnbà àtàkìlẹ ni ó ti parí iṣẹ́ tàbá ti kí zoro iṣẹ́ kí lọ parí ó ti fọ gbóńtà àṣẹlẹsẹ látàárọ̀ yìí n ò ní a máa ṣe o n ò ní a máa ṣe o gbogbo àìní òrí ọmọ mi wa Ọlọ́run ti parí báwọn tàti ti ń kí júbà sẹ́ni ìsìn tí èdè àṣírí júmọ̀ náà ó tù dúró yọmọ bá ní fọ jímọ̀ tiẹ̀ tó wá lé mọ̀ ní tiẹ̀ jimá tí yàn bá ti wá jimá ó ti wà jimá ọwọ́ ẹ̀ wà jimá fáìn kò ṣeré ńgbà tí màmú ń ṣe ó túbà lọ ó kí ó ṣe ẹran ó kí ọlọ́run ní ẹ̀yìn mẹ̀lẹ́ká ni ẹ má kọ̀ǹkà fún tí èjì jimá mi wọ́n sàlẹ̀ sátọ̀ àyíyá mi ẹ tó wá bá ń tó fún ní ẹ̀sẹ̀ àjọ mẹ́ta kan sátọ̀dẹ̀ wọ́n tó hànjì pẹ́ẹ́n sunday wọ́n tó hànjì pẹ́ẹ́n monday ó di tuesday àtún ó tún wá ní gbogbo ti ẹ̀sẹ̀ àwọn ọ̀run kọ̀ọ̀kan tí bẹ́ẹ̀ láàrin wọn ó sì ti nílẹ̀ o ọlọ́mọ ti kẹ̀ bá wa o ọlọ́mọ ti ọmọ fi ìkẹ́ bá wa lò o ṣé gbólóhùn ṣe bọ́ọ̀ kìkẹ́ lóyìí sọ wá yẹ kéèyàn máa gbọ́lọ́hùn ṣe pé torí pé bí ijọ́ kan pààyàn èbì tí ó tàn àwọn tí wọ́n ti lọ ṣáájú wa wọ́n ní tí máa ń múnú àwọn dùn tí ayé bá kọ ojú àdánwò sáwọn ò ní pé ó kúkú lópin ọjọ́ kan ti dín bẹ́ẹ̀ náà là ń sọ gbogbo ẹni tó bá rò wípé tó ń bá pa wálé kó ló ń wọ́rẹ́ rìn pé ẹkún tá à ń sìn ilẹ̀ rìn tòun ẹ sọ fún pé tílẹ̀ bá sùn lónìí bọ́jọ́ kan ṣe dín nínú òdòdó rẹ̀ lọ́jọ́ kan náà ti dín nínú ẹkún ti aná àjọ <laughs> ń sún wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ̀lé àjọ ń sún ni àjọ ń sún ni nàìjíríà nàìjíríà ìbá àdá times hundred lónìí èyí tó ń kálukú ti lò ní pọ̀jú wọn àdá padà ìkan bẹ̀rẹ̀ jọ ni pé ayé wò gan láti lábá ní ẹbá ń sọ fún dùnìyà kàmà à ń tàfíyà ayé ẹ̀ náà ló ti ń ṣe lọ kákẹ́ ń bọ́ sí ni náà ló ń ṣe lọ bóòlù dánúrò bẹ́ẹ̀ náà ló ń ṣe lọ bọ́ǹ fọ́pọ̀ bẹ́ẹ̀ mọ́yọ̀ náà ló ń ṣe lọ gbogbo ẹ̀ ń bá lè kírun bí ẹ̀ ti ní akí ó ti ní àdéhùn lọ́dọ̀ ọ̀bà tí èyí àdéhùn wípé ọlọ́run lóun ó foríjì yóò bà pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tẹ̀gbọ́n mi sàrẹ̀ yẹ wàmán ẹni tó bá jẹ́ pé ìmọ̀nì ń bẹ pẹ̀lú ẹni tó tọ́ ṣùgbọ́n kò kírun ìdáadáa kò sàlùwàlẹ̀ dáadáa ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ̀ kéré kò mọ rẹ̀ ah, ahadun kò ní àdéhùn lọ́dọ̀ ọlọ́run ọba gbòógì ọ̀rọ̀ rẹ̀ kò lọ straight wọ ọlọ́run ó lè foríjì wà ìṣà àzábà tó sì ọlọ́run ó lè fìyà jẹ́ àwọn àfáà ní ibi sáà ń bọ̀ rẹ̀ tó bá jẹ́ pé kèfèrí ló gbé pàdé ọlọ́run ni kí ló fẹ́ fa ìṣà àgọ̀fárọ̀ làwò wà ìṣà àzábà kí ló fẹ́ fa tó bá wù ó lè foríjì kèfèrí ọ̀rọ̀ ti jẹ́ kẹtẹ́lẹ̀ ó ti ní òun ní foríjì kèfèrí ọ̀rọ̀ ti tẹ̀lé. ó di ẹ̀rẹ́ lẹ́ẹ̀kejì wọ́n ní sẹ̀yẹ̀ tún lẹ́rìí mi mukharrajun fi sahihayn imam bukhari gba ma muslim gba wa wọn yẹ sáwò wọn yẹ sọ sáwò akọ̀nà sọ abànjọ kan hadithu yìí adùnni oyin ni ṣùgbọ́n ọlọ́njọ́ járe méje ní àtẹ̀yìn méje ayayọ̀ pọ̀rọ̀ ń bẹ́ o àṣírí ìdánwò ni ó ń sọ̀rọ̀ ni man shahida an la ilaha illallah ńlá àti ìbọn bẹ́ẹ̀ ní ilẹ̀ yorùbá láti ìjọ yìí o gbogbo ah, jẹ́mọ́ tí ẹ bá ní wọ́n máa kó ìmáàmù jọ àwọn tí ń darí ẹ̀sìn tí wọ́n èjò ogun ṣé ẹ gbọ́ ẹ wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn lórí ìntàfíù tí wọ́n ṣe fún ìmáàmù Abẹ́òkúta ni pẹ̀lú ọjọ́ orí lẹ́yìn sọ báyìí jáde lẹ́nu bàbá yìí tó ń tó mọ̀ tí èèyàn tó máa mú mọ́ kí wọ́n máa ṣe bísínẹ́sì o ká máa jókòó máa ṣògbó sí nǹkan àwọn ọ̀bá lọ́wọ́ ànábí o pẹ̀lú ọjọ́ orí inú àwọn ọ̀dọ́ ń dópe ah

kò sí ní ta fẹ́ béèrè náà ju pé ṣé mùsùlùmí ni wọ́n ní mùsùlùmí ni àti ẹ̀tìjọ́ ń pàdé mọ́sálásí yìí tó ń kálukú ń gbé yàrá sí àmà àyìnbáyé kẹfì tá a ti kírun sí làwọn ọ̀sẹ̀ ojú rẹ̀ ti ń kò lọ. irun tá a kí sí ọlá yìí kọ̀wẹ́ kúfù kọ̀wẹ́ kọ̀wẹ́ o ẹ wá wo bí wọ́n ṣe ń bá yín tan náà rẹ̀ ń di ojúmọ́ nígbà tí wọ́n tan náà rẹ̀ bí OPC ẹ wà àyìnbáyé tó ti bá lọ báyìí wọ́n tún ti tan náà pẹ̀lú àmọ̀tẹ́kùn ẹ wà àyìnbáyé tó ń bá lọ báyìí jẹ̀mọ́ ẹ̀ fi nǹkan méjì lọ́ta o ju pé ẹ̀yin ní títì tẹ́yìn ń tọ̀ wọ́n wá la ìmọ̀ye títì wọ́n fẹ́ kẹ́ ẹ̀ tọ́ bẹ̀ títì tẹ́yìn tọ̀ òun náà níbi tá nàbì tọ́ yìí sàfàlám bẹ́ẹ̀ nìkan bá ń pákéjì oúnjẹ kan ní ìtìtì ìfẹ́lẹ́dẹ̀ ẹ̀ sí kọ̀ lọ́ta kankan ẹ̀yin lọ́ta rẹ̀ tó sọ fẹ́ ilẹ̀ ní jẹ́ bóró tẹ́lì ń kó tẹ́lì kí lọ yín fọ́ọ̀tù ọmọbìnrin wá láti India kọ̀ lọ́ta o ẹ̀yin lọ́ta rẹ̀ ó tún fẹ́ ilẹ̀ ìníwábẹ̀ bíúrù mìíràn ṣe ń pàtí tó ń báwọn èèyàn bá ń kọjá rẹ̀ wọn ò ní yín mú sí ẹ wọn ò ní pòsè ẹ̀yin lẹ́lẹ́ kọjá tí wọ́n yìn mú torí wọ́n ti mọ̀ wípé ọ̀nà tẹ́yìn ń tọ̀ ẹ ti takú kabẹ̀ pé ẹ̀ ní ẹ̀ ní síjú ọ̀nà abomi ẹ já define Christianity nǹkan méjì nìjẹ́ àṣà ìbò àti fẹ́ẹ́nu àwọn bàbá tí wọ́n bí a ṣé máa sọjọ́ bì wọ́n yẹ sí bẹ́ẹ̀dẹ̀ jísọ́ọ̀sì kì í sí bẹ́ẹ̀dẹ̀ kápá níbi lẹ́lẹ́ni tẹ̀lé tani mẹ́sàn-án èèbó kò sí bí wọn bàbá wa ti ń ṣe obìnrin lọ ilé ọkọ wà láwọn èrò júyàwó níjọ ngan òfin rẹ wọn tún wá sí àdásọ mi ìbò lójú lódìdí ká pátá ìyàwó máa hayé white white àti gown wedding gown kíní kankankan àti èèbó ni tàrẹ́tì ń ṣe nìyí. mùsùlùmí bá dẹ́rú ẹ̀ wò gbogbo ayé ọmọ ibi tó bì lọ́ngì sí ìmọ̀ kò sì lọ wẹ́gbẹ́kẹ́gbẹ́ kò tiẹ̀ sí tó fi dọ́ á. àti ìbò ni béèyàn bá sì mọ́fẹ̀ẹ́ mutí kò wú mu ni kò é ẹ̀sìn tó ní àràmù ẹ̀sìn kan ni kò sára mu mẹ́sìn àwọn bọ̀ gbogbo ẹ̀ bá gbà pọ̀kì sọ̀rọ̀ lọ́n ànábì òjìṣẹ́ ọlọ́run ọba ni ẹ̀rú ọlọ́run ọba ni òjìṣẹ́ rẹ̀ ni wà á nà Ìsá abdullahi wa rasuluhu tó ti gbà pé ànábì Ìsá tẹ́ ń pè ní Jésù ẹ̀rú ọlọ́run ni òjìṣẹ́ ọlọ́run ni kódà وكلمته ألقاها إلى مريم بكنا نبي عيسى gbólóhùn ọlọ́run ọba ni ilé ìdín tó dìun tọ́lọ́run ọba ní kí màlẹ́kọ́ lọ sọ fún ìyá rẹ̀ tó bí o náà ní kún fàkánà ìsá bì kún wàlẹ́sà ìsá bì kún wàlẹ́sà ìsá bìkún ànábì ìsá ó di ànábì ìsá pẹ̀lú gbọ́dọ̀ ọba tó ní kún máa jẹ́ ìsá wàlẹ́sà ìsá bìkún kèésì ànábì ìsá ni kún yẹn pé kún yẹn inú ọlọ́run ló ti jáde la gbólú ọlọ́run ọba pé innama qawluna li shay'in idha aradna an naqula lahu kun fayakun eh ọlọ́run dákun mọ̀jẹ́ àdọ́ ọma ọlọ́run ní gbólóhùn táwa sọ fún nǹkan bá fẹ́ kó rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ kọ́ mọ́ rí bẹ́ẹ̀ náà ni sọ́lọ́ ńlá wá fi ń wí ọlọ́run lẹ́wà fi lẹ́sọ́ para ní ọ̀sán pé ẹ̀ kò ẹ̀bẹ̀ lábọ̀ sí o ẹ̀bẹ̀ ta ni ẹ̀bẹ̀ lóhun ẹ wá ń bẹ èèyàn èèyàn wo ọ̀dà àdúgbò tí àwọn àjẹ́ ní bẹ́ẹ̀ bọ́dún orí èmi àti ìṣe mẹ́yìn ṣé gbogbo àwọn àyà arúgbó tí wọ́n bí wa lójú wọn ṣé gbogbo wọn yẹn ń bẹ̀bì sìn kí ni mú wọn lọ kọ̀sẹ́ ọ̀yẹ́ káàdì òkú ńgbà ẹ̀ náà lọ́rọ̀ ń ka yẹlé lọ kọ̀sẹ́ ìwọ òkú ńgbà táwọn àjẹ́ àdúgbò wọn bá kú tán wọ́n sẹ̀ mọ́ wa lọ́ọ́lé àti wọn náà mọ̀kùn wọn ó kù kí ó tọ̀ wá súnmọ́ lọ́wọ́ bá tí ó ní ẹ̀kú subhanahu wa ta'ala gbogbo ẹ̀ ń lè gbà bẹ́ẹ̀ ọgbà pàdé bí Ìsá ọlọ́run ọba ọ̀dà pẹ̀lú ìyanu pé kóyó débẹ̀ ọlọ́run gbogbo yọmọdé bẹ́ẹ̀ wàrúhù na àdébí Ìsá yìí náà ẹ̀mí kan ló náà nínú àwọn ẹ̀mí tọ́lọ́run ọba dá tí ń fọ́n kálukú ń tiẹ̀ wàlìjánata wà nàárọ̀ nínú wáyà mi ànábì papọ̀ báwọn nínú wáyà mi wàlìjánata hakun wà nàárọ̀ hak wàlìjánata hakun wà nàárọ̀ hakun tó sì gbà pé àlìjánná òótọ́ ni ó ti wà báyìí iná òótọ́ ni ó ti wà báyìí ànábì ni ẹ sọ fún tán tọ́bẹ̀ ẹkú tó ní tí mo sọ yìí àdìkọ́láhùn lọ́wọ́ àlìjánata àlàmà kánà min amalin ṣe rí tó lè kù sọ́wọ́ rẹ̀ nínú kùdìẹ̀kùdìẹ̀ mi bóyá tó ń ti bẹ́ẹ̀ náà ó tún mú ṣùgbọ́n gbogbo tí mo sọ yìí kọfara kọfara kọ́ńbẹ kò yé sẹ́bọ kì í tó fíìsì kì í tó kọ̀ọ̀pá nǹkan mọ́ lọ́hùn ṣùgbọ́n ìsìn kírun ṣe gbogbo ẹ̀ náà bọ̀ ó tún mú gbókú ànábì ni ẹ mẹ́pẹ́ lọ́mọ o ó lóun forí jì ó sì lè wọn ẹ̀wọ̀n fún nù náà ó tún ń ṣe zìnà ó lóun lè forí jì ó sì lè wẹ̀ fún nù náà ó ń pààyàn ó lóun lè forí ah, Allah akbar ìmọ̀lọ́rọ̀ ẹ̀bọ̀ yóò ọ̀kan nù àwọn ẹni ọlọ́run ní máa ń kún àmọ́ ń kéwú tẹ́ mo bá ti wá dọ́dọ̀ rẹ̀ tẹ́ bá wá kéwú wọ́n ti àkọ́ ń kéwú kankan wọ́n ti àkọ́ موضوع حلقتنا اليوم التوحيد كيف نوحد ربنا يصبر انت اقول لي توحيد náà ni o ṣe ẹ̀rọ lọ́yìn ẹ mọ́ pàǹkà pọ̀ mọ́ yóò sọ sọ sọ wájú àwọn ọmọ tí a wà lé kí ti nà bí ọdún tàwídù tàwídù dojúmọ́ ní ọba ti mítìn wọn ní problem àfáwà tiẹ̀ ti pọ̀ jù ṣé a kúrò ní tàwíìdù ni ọ̀dẹ̀ àrùfin la àkìdá wa tàwíìd nùrídù nahab nùrídù sọ́rf nùrídù làrúd nùrídù lìbàlágà nùrídù mantik wọ́n sá sí mítìn ta ló lè sọ́nu wa ìkànnì ah, èmi èmi ọ̀sọ́ mo jọ́ kejì náà àfa eh, ẹgbẹ́ tí a yín bòde ọba tó gbé jábòde fa mawudu xalikọtina lè yọ ustad ọ̀rọ̀ wa o sẹ́yìn tó ń nípa ìwé àti mà á láti ọdún kẹta àwa àpònú náà ni afáàní ẹ̀yìn máa àwọn ti mà á ẹ̀kọ́ ní nǹkan mi ẹ máa lọ ọ̀gọ́dán sa'udà rìsùkùn المواد الأخرى إن شاء الله نبدأ غدا خلصت سبيلكم اذهبوا قال قبلوا نبرجوك يجي أفو جادي سيان ní bá ń kẹlẹ̀kùn nígbà tá a fọwọ́ bóde sí wọn gbàǹjọ́ làfà bá bóde ah, kí ló dé sáà kí sọmọ wọn kú nìkan kan sí ẹkún burúkú ó ní kí ló dé pé à ah, ọkùnrin kan ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún àmọ́júmọ́ ìbànújẹ́ ńlá lọ bá wọn lórí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní à ah, kí ló mú ọkùnrin wọn ní à wọ́n báyà rẹ̀ sọ̀rọ̀ àjúmọ́ ni à ustazu lẹ́wọ́ abalẹ̀jẹ́ tó báyìí ṣé ìyá àti yín mi ebi yàrá rẹ̀ lọ bá ń sùn ó ní ẹni tó ṣe náà ni pé ẹrí àti lè kọ́yìn kí ó lónìí kò lè rọrùn ẹ sápadà wà lọ́la ẹ bá tún lọ bóyá kìnìún tó dé àwọn àwọn tó bẹ̀rẹ̀ ẹ̀kún ustaz àwọn kẹ́kọ̀ọ́ lónìí o kí ló tún dé sẹ́lómi tó ti bá yàrá rẹ̀ sùn ni ó ní ẹ farabalẹ̀ ọkùnrin kan ni ọlọ́run ṣàánú ẹ̀ ọ̀kọ́lé nígbà ọ̀kọ́lé tí wọ́n ní láàdìkúlù àhàdàlbáyé hata adba dajajata ni lijin àti kí n pa ẹdì ẹ̀kan fálíjànù kọjọ kọlọ bá ń gba kọ́kọ́rọ́ bí ń ṣe rí lè ìwọ lọ́wọ́ Ọlọ́run mo fi ẹdì ẹ mo fi ṣẹbọ sọ́dọ̀ wà lìjànù mo fi mo mo fi wáyọ nù yín lọ́mọ kí wọ́n bá bẹ̀rẹ̀ rí kéékèèké ẹdì ẹ bàbá wa pa màálù kí pírọ́blẹ́mù ti ṣáájú àfààní hàn hospital wallahi hatta hadi lahza ma fahimtum tawhid mo ń bá yín sọ wípé zana rajulun bi ummihi gbogbo yín ẹ karamasi kí ọ̀rọ̀ wọn náà ń bá a sọkún sọrí wọn ń bá a sọkún ju àkọ́kọ́ yọ nítorí yọ da orí burúkú lọ jẹ́ ń gbé ẹ́ pé mo lé èèyàn báyà rẹ̀ sùn gbogbo yín náà ẹ̀ ń bá mi bá a gbé e sí pé mo wá sọ fún yín pé èèyàn pa nǹkan míì ọ̀pá nǹkan lẹ́yìn jẹ́ fọ́lọ́ lọ pa fún jẹ́mọ́ ọlọ́run ní múrù ẹ̀ bàbá mọ́ ìbàdàn o ìmáàmù ìbàdàn ìbáwọ̀ àbáyàn ju ẹran níbi orò òbejì kọ̀sọ́dà làálì tọ́rọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ pé kí ilẹ̀ pẹran fún wọ́n náà pa fún e, e, òòsà tani òòsà bejì túbí ara lóṣù kò sí ń tọ́sọ̀ ẹ̀rẹ́ olókùn di àràmú ju pọ́lọ̀ nǹkan ni wọ́n pa kí ni wọ́n pa ṣe kí n mòdú ẹ̀ kí n tọ́pìkì tí a parí lórí ẹ̀ ń bá ìbọn bí àwọn nǹkan yìí ó sì wà lẹ́ntà mara kan kẹ fún àti wá kún bẹ́ anábì ní gbogbo ẹmbà lè ṣe báyìí kò lera wọ́n ní adé ìtìtẹ́ mú wáyìí ṣé ẹ̀tún lẹ́rìí mi wọ́n náà lẹ́rìí mi wọ́n ní àdìsí Usman ibn Malik tangba ni wà ọmọ Muslim ó sọ̀rọ̀ ni la yashhadu ahadun allah ilaha illallah wa anna rasulullah ẹnì kan ò ní tán sórí pọ́kàn sọ̀rọ̀ lọ́n èmi ànábì òjìṣẹ́ ọlọ́run nínú láyé pa nǹkan pọ̀ mọ́ lọ́n fa yadkhulu an-nar nínú wáyà mi fa tat'amuhu an-nar kó tó wájá pé yọ wọ̀ náà tàbí ká sọ pé iná ọ̀la iná òní láwùn tán wọn ni gbogbo táwọn rí táwọn sàjọ òlélẹ̀ àwa bọ̀ mas'ala orí kí làwọn àfáà wà ń bẹ lónìí láyé ń bínà orí méjèèjì náà nù àwọn àfáà ti hàn kó ànkí mamlaka ní mamlaka lénìí o tí ẹnìkan bá sọ pé akíkandá kan sí ìrun mùsùlùmí ni ọkọ láfa jàmáà kọ́dà ìjọba lè gbé fatiwa tó tí ó ń bẹ lórí ẹni kọ́dà torí tí a bá ń sọ ní ń sọ yìí afẹ́ ká gbà wọn kẹyẹ o gbogbo àwọn tí mò ń sọ yìí wọ́n pọ́dọ̀ gbàkúrọ̀dọ̀ rẹ̀ téèyàn bá níbú ọ̀dà èèyàn láǹtì tọ́lọ̀ rè lọ́kọ ọkọ ìwà kírun déédéé ọ̀dọ̀ kìtì láǹtì yẹn wà ẹlẹ́tọ̀ àti lọ́mù tẹ́ ẹ bá pọ́pẹ́ nìkan kíkàdá kan sí ìrún ni ẹ gbọ́dọ̀ kírun síla ẹ gbọ́dọ̀ sí títí àmùsùnrin ọ̀rọ̀ tí ọ̀rọ̀ abúlé bá ti sọ ní ọ̀rọ̀ sí báwo sẹ́mi sọ rahimahullah àtọ̀kùnrin àwọn afáwọn mamlaka wà á yàdú alqawl al-awwal wàrúwẹ́t al-awwal alimami ahmed ọ̀rọ̀ àkọ́kọ́ tọ́wọ́ sọ̀rọ̀ imam ahmed nù ṣùgbọ́n ọ̀rọ̀ kejì ó ní bàbá wa àgbà muhaddithul asir al-albani wọn àìní sábòsí yóò jẹ́ àtúnṣu mọ́sálà ìdésálẹ̀ kòkò ara àwọn nǹkan tí wọ́n fi sẹ̀rí pé kò ní jẹ́ kékeré sẹ́kọ́rọ́ta ọ̀rọ̀ ẹ̀ sì wà lọ́dọ̀ ọlọ́run ò ní hadithu tó wá wípé tó bá dijọ́ gbẹ̀lì kíámà á ti wà lìjẹ́nà àmì ò kọ́ lọ́wọ́ jọ àwọn tí ń bẹ́ẹ̀ náà wà nà ẹni tí ó bóde kẹ́yìn làlìjẹ́nà àti ẹni tí ó bóde kẹ́yìn náà ná tí wọ́n ètìlẹ̀kùn bẹ̀ pa kó o tún sí máa wọ́n wà sílẹ̀ kọ̀dẹ̀ náà fún jọ́nà tó bá ti wọ̀bẹ̀ kò tó sí fẹ́rẹ̀ òmìnira òun yóò ní ilé ayé ìlọ́nà mẹ́wàá òun sì ní afkọ́rù alìlìjánná olè tó ní nǹkan kéré jù alìjánná àti wàá mọ̀ tá a bá ti wá wọ̀bẹ̀ tàbá yìí tá à ń gbé bẹ́ẹ̀ alìjánná ọ̀ma wá wó hòróhóró kò ní kún alìjánná ò ní kún fàyúnṣí ùlọ́wù kọ́líkọ́n ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wà á dá àwọn ẹ̀dá tuntun fàyúdìkìlùmù lè jẹ́nà yóò wà á fi àwọn sí gbogbo ibi tí ó tún sófo ẹ̀mẹ́sìn gbọ́ ó lò sí àlìjẹ́nà tó ní nǹkan kéré ju akọ́rì àlìjẹ́nà làwù àdìhì dúnìyà aṣọ́ramṣálìhà yóò nílé ayé lọ́nà mẹ́wàá jẹ́mọ́ bí àwọn báyìí ní gbogbo ọ̀pẹ̀yẹmí yìí nìkan gan ní báyìí wá ṣe rí i sínú yìí ò ní dùn àwọn èèyàn máa ń dára fúdà lẹ́la gbolé káàkiri tí wọ́n máa gapá bí ṣe ń rán mékè bí wọ́n máa lágbára sí níbi ẹ̀bá wá sí ìwádìí pé à ṣé kí ni tiẹ̀ wọ́n ní ọ̀rẹ́ ẹgbẹ́ DPO tẹ̀sán ọ̀dọ̀ wa ni. èèyàn jọ́ rẹ̀ DPO yìí sì ń dá lùú kò sí tí òkun ò lè ṣe ọ̀rẹ́ DPO ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ lèmi o èmi ò ní dá lùú sùn mọ́ wà pọ̀ wà pẹ̀lú mi gbogbo ẹ̀ fine àwa ń bọ̀ ọlọ́sẹ̀ wa fi hàn bẹ́ẹ̀ àwọn àfáì babalibani náà sọ wípé gbogbo ẹni tó bá wa lè jẹ́ wípé bọ́lọ̀ wọn ṣe bá wọn kan lónú ẹni tó wá jẹ́ pé ó fi ímọ̀ nípàdé ọlọ́run iyún nǹkan kọ̀ọ̀kan yàn pẹ̀lú ọ̀dọ̀ mi náà wọ́n pàdé ọlọ́run nǹkan kọ̀ọ̀kan yàn ṣùgbọ́n kùdìẹ̀kùn wà ń bi irun rẹ̀ àbá nǹkan nǹkan míì ah, tọ́lọ́wọ́ bá ti dá wọn tuntun tí wọn ò tiẹ̀ gba ṣàádà kò sí nǹkan kan pẹ̀lú pé bàkọ́ kẹsùn ọlọ́run bàkọ́ níbi òjútẹ́ mi ni kò kírun rí ó ti ẹ̀kẹ́ dákẹ́ sí tí ó sì fi wọn sáré jẹ̀nà àà ọlọ́run ó fi ìkẹrẹ̀ báwọn yàn náà lò wọ́n parí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mẹ́sàlá iná wọ́n ti yanjú ẹ̀ tipẹ́tipẹ́ ṣáájú kan àbálùbá ní ó tó dé sáwọn bàbá bá ti tó dé ṣáájú àbálùbá ọ̀sẹ̀ ó tó dé tá yanjú ẹ̀ òun náà ni Sheikhul Islam tèmi rahimahullahu ta'ala ṣe é rí in tí òjò ṣe é yanjú ti fi ń dàrú òun ni pé kèé ṣe ṣẹ̀ríà là kápẹ́ sẹ̀ríà là ń lò yọ ọ̀yànjú nìsín sẹ́rílẹ̀ sẹ̀ríà gbogbo ẹni tí ọba ti kírun kẹfìrí ni ṣùgbọ́n akíkanda kan sí wọ́n wà á lọ rèé fẹjọ́ ẹ̀sùn wọ́n ti mọ̀ sí wájú fún oníkọ̀ gbọ́ ẹ wà lọ tẹ̀sán àtàdúgbò yín mo gbèrè dpo ni àti òlé o ẹjọ́ bọ́dà mi mú wa wọn kírun déédéé akíkanda kan sí ni a o akíkanda kan sí ni kò sí wàhálà. wọ́n ràn ọlọ́pàá méjì tẹ̀lé ni ọwọ́ wà mú wa méjì lọ́dọ̀ dpo ní pé a, a ṣé torí pé ní ìyá lówó tí ìyá lówó ọ̀pọ̀ ọmọ so wọ́n wà ayé láti station wọ́n máa wá sọ mọ́tíláṣí àdúgbò bí ṣe ń ṣe ń bẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n pé ẹsẹ̀ rí ẹ wàhálà kòró ìgbò ti dé báyìí wàhálà kékeré ọ̀yọ́ yàn mọ́ àfi wàhálà díẹ̀ nǹkan wọ́n ti ń wọn ó gbé lọ síbi tíjọba ti kọ́lẹ̀ fún àwọn tó bá jẹ́ wípé àjọṣe àwọn àtọ́lọ́run fẹ́ já hmm. ah, ìmọ̀lẹ́sìn wọ́n já lẹ́bẹ̀ yóò máa jẹun àárọ̀ mbẹ́ jẹun ọ̀sẹ̀ jẹun alẹ́ àwọn àgbààgbà afá kan bẹ iṣẹ́ tiẹ̀ tiẹ̀ ń gbowó oṣù sí lọ́dọ̀ ìjọba nù wọ́n ti dàgbà ara wọn ti balẹ̀ wọ́n rí nara yé àlìkàmọ́ òkúta náà ń wò wọ́n wà máa bá ń kọ̀ọ̀kan ah. Abu Farida ah, pẹ̀lú ojú orí kí alẹ́ à ń ṣe ẹni tí òtún mọ̀ ti àìmọye ọ̀rẹ́ lọ́mọ ti gbọ́mọ sí kankan lọ́ba bu ẹkún ó ní ǹjẹ́ ẹjọ́ ìpínlẹ̀ àjọ tí mo ti ṣe wọn náà tí mo ṣe yìí rẹ̀ ń tọ́ bá ń sọ̀rọ̀ dáadáa báyìí lọ́ba sì wọ́n sì jẹ́rìí ẹ̀ yọ́mọ kí n dáadáa bẹ́ẹ̀ náà wọ́n wà ní àkóbórú ó ti gbọ́ wọ́n lò sí gbọ́ fáìn mọ́sálásí náà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà gbóhùn kúrò ní ibi tó wà wọ́n gbèrò sọ́dún àti ẹ̀nà àwọn ti padà sọ́dọ̀ ọlọ́run yá àtún á lo bí oṣù mẹ́ta ń bẹ̀ yọ́mọ kí wákàtí márùn-ún ojoojúmọ́ gbogbo ń tọ́ yẹ kọ́ máa fara lé rẹ̀ ìjọba ọ̀ máa san fún wa ìjọba fẹ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ wọ́n fòó lé lọ. ẹlòmíín máa ń ṣèwádìí pé òun kàn jẹ gbèsè náà lòun wá ronú ó dì má bá lè kí amájà torí gbèsè ọ̀ya CBI oní òforífa Central Bank of Islam wọ́n ní ẹ lọ yọ ìtọ́jẹ tí ń dà láàmú orí ẹ̀sìn sílẹ̀ ní báńkì ìran padà àwa ń bọ̀ wọ́n bẹ́lẹ̀ ìsọ bẹ́ẹ̀ sí mo dé station agilina nílò wọ́n pa àwọn afáàsì wọ́n gbé wọ́n já lẹ̀ sí kóòtù wọn tí àjọṣe àwọn àtọ́nà bá fẹ́ já wọ́n bá ń sọ̀rọ̀ títí kọ̀ságbọ̀n náà wọ́n wà fún jọ́ mẹ́ta jọ́ mẹ́ta ń wá pé wọ́n wá ní à sọ ẹni tí ọba kírun fọlọ́ ọ ní sẹ́bí wọ́n pa ni àwọn ohun tó bá fẹ́ ṣùgbọ́n ní sùúrù o sọ o sì sọ̀rọ̀ ọba nígbà yà mí ọ̀kẹ́ sọ̀rọ̀ ọlọ́run nǹkan ni irú tó wà kí nǹkan tó ń kí tó ń sí à ó ní ti sáyìn omi ò ní kí o wọ́n ní ikú lè tèrè jẹ́ o oní tó bá ní wọ́n fọ́ọ̀fà ìmọ̀bùrù tèmi àní gbogbo ẹ̀ ń balẹ̀ bọ́rọ̀ rẹ̀ jà báwọn wọ́n wá mú dójú ikú wọ́n fi wá pa àwọn ọ̀bọ lọ́hùn ọba dájọ́ àwọn ọ̀kàtí kẹfì àwọn ọ̀kàtí mùsùlùmí mo sì mà pé lọ́dọ̀ gbogbo wa náà bí ó sì rí náà ooo èèyàn mọ̀ pé tóun ọba ṣe nǹkan yìí wọ́n pa òun ó sì ń sọ pé ọgbọ́ lọ́hùn gbọ́ ọlọ́run sì ti ìdájọ́ tí wọ́n ti fọ́ ńlẹ̀ ó sì wá sí ẹgbà kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún ọ àjẹpẹ́ ṣàádà tánà bí ìfihàn rìnlẹ̀ yẹn ìntọ́fà ti fi ń dàbí ẹni pé a tún rọ̀rọ̀ sọ lórí ẹ̀ òun náà ni pé a kàn ń sọ ẹ̀gbẹ́ wọ́n ti sọ̀rọ̀ ẹ̀sìn bí àlọ́ níìsín káàkiri sọ̀rọ̀ mọ́sáájú kó ń kárí kó ìsún kí wọ́n bàtà rẹ̀ kó tún wọ̀ kó tún kọrí ilé. òjò nítorí màmá ìdán àjẹ́ wípé gbogbo kíkan dákan sí ìran tó o bá ń gbèlú tí èsè تارك الصلاة تهاونا وكسلا أو وتكاسلا قد غطى على وجه الصواب حجابا gbogbo ẹni tí máa ń dákan kíkan dákan sí ó ti fi gàgà bo òdodo mọ́lẹ̀ o àlédájọ́ rẹ pẹ́ ni ọlọ́run ni ọ́ àmọ́ ń tá wí o nígbà ọba dọ́dọ̀ ọlọ́run ẹ sáwọn àfààní ọ̀fà mọ́ra lọ pẹ̀lẹ́rù tí ń rí ibi ọ̀rọ̀ ń tọ̀ bá já sí ṣùgbọ́n o ní n tó súnmọ́ jù kò rí jáde tí wọ́n palẹ̀ rìn o ọlọ́run sí ajẹ́jẹ́ o àárì náà nù wà báyìí náà tẹ̀pẹ́ di ìsìn náà ọlọ́run ẹ̀pẹ́ ọkọ̀ ọ̀sán yọ ọrọ̀rùn yóò ti bó lé four thirty ńlọbi sẹ́nu yọ wọlé padà ní ten thirty lálẹ́ bí ṣe ń lọ ojoojúmọ́ nù èyí tó ní ọrọ̀rùn ṣé n tiẹ́ ní kó o jẹ́ ọrọ̀rùn ó sì ń sun lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run dákun o má ṣe wá ní ẹni tí ò ní kírun fún ọ o má ṣe wá ní akíkan dákan sí o ó mọ̀ fún ọkọ̀ ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀ pín ẹ̀nu islam kọ́ lọ wo bí irun ṣe tóbi tó lẹ́mìí irun méjì náà làwọn mùsùlùmí tí irun bá ti tó àwọn kan ó kì í ń sì kí subhanallah ah ah wàlẹ́ ara mi sí àṣìlẹ̀ ah, mo sì kírun jẹ́ èyí ọlọ́run àmọ̀ dúpẹ́ o ẹlòmíín sì rèé ó pòsè kí náà ni tá a ti fi tẹ́fẹ́ wàlẹ́ olórí bukú dada ní àdúgbò wa ọ wà ń bí ìjà tí ẹ yanjú mọ́sálásí lánàá o di eleven thirty ó sì pèrún four thirty ṣé kì í sùn ni nínú àwọn ẹ̀dá burúkú ìyàwó lélẹ́ ìwọ̀n lọ wẹ́ kò sí wàhálà àákùnkùn lọ mọ́ gbó àádọ́ ló wà lẹ́ẹ̀mẹ́nu wa jẹ́mọ́ ẹ̀jọ́ o yìí sì ń bẹnu wa tí wọ́n máa fẹ̀mí sáàdúrà tá a bá wà nìkan ọlọ́mọdé wọn ti hàn ọlọ́mọdé wọn ti hàn ń bẹnu wa. ustaz ẹnìkan kí ustaz kọ gbẹnu àfa akẹ́kọ̀ọ́ sọ pé ọ̀rẹ́ ọlọ́run lágbájá tàbọ́tọ̀ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run fún kálukú ni tí èèmọ̀ pé sọ́ọ̀rẹ́ ọlọ́run lo àbọ́tọ̀ ọlọ́run lo gbogbo títọ́ lọ́run tí bá ti máa wúyàn ní désàlẹ̀ ọkàn tí èsè ti wúwú pé à wọ́n ní alájí kan hawó fún bẹ́ẹ̀ o à wọ́n tó jẹ̀mọ́ bá a ṣe ń wí dáhùn wí bá a ṣe ń wí dáhùn wí kìí sọ owó tọ́pọ̀ bí wọ́n jẹ́ ten ten thousand ní envelope wọn ó lé lẹ̀ sáfù wájú sáfù wájú kò fún gbàgbé yẹn fọ́ọ̀tì lọ wọ́n lé ten thousand lẹ̀ bí sin ìmọ̀ọ́mù gbòòlì gbádùn tó bá àwọn èèyàn mọ̀ gíra mọ́ bílò ni abẹ́rú kúlẹ̀ tí mo lọ tọ̀ ní ìsìn kéde o ẹbí tí mo lọ tọ̀ ní ìsìn usat usat àní asọ́pù tó bá nà ẹjọ́ ẹjọ́ ẹjọ́ lé o ebi iti gbogbo jimọ̀ ní táwọn fi se nu ten ten thousand lọ́wọ́ sáfù wájú nìkan nta ti gbàdú bá lọ ọlọ́run jẹ́ adọ́ ma o méjì ajá o wọ́n kan sóòrẹ́ o jọ̀máà mọ́sálàì ibi ẹ̀rí ẹgbẹ́dẹ́ hàn kí ni káwọn fásitì náà ẹ̀ ń bá igbó yé báyìí kọ́ dáadáa kọ́ dáadáa dáadáa àmì dárasà tara kọjọ sí á ní kírun kú fún ọ àmà wa náà jẹ́wọ́ kírun kú fún ọ wọlájọ kan sọ̀rọ̀ ọ la hawla wala quwwata illa billah. alhamdulillahi rabbil alamin alhamdulillahi وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أم أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا إن الله سبحانه وتعالى من على عبده لقمان الحكيم ثم بدأ لقمان يربي ابنه وعلمه بأن حق الله أعظم الحقوق وألا يشرك بالله شيئا فإن الشرك ظلم عظيم كيف لا خلقك الرحمن كيف تجلو ندا ثم علمه كيف يبر والديه ثم بعد كيف يبر والديه ثم بعد هذا علمه أن أتى الأصول في الأعمال الصالحات الصلاة فقال يا بني أقم الصلاة من هنا اختلف أهل العلم في تارك الصلاة تهاونا وتكاسلا هل هل يكفر أو لا يكفر ذهب بعض أهل العلم إلى تكفير تارك الصلاة تهاونا وتكاسلا وذهب الآخرون إلى عدم تكفيره وقد بينا أدلة أصحاب القول الأول الذين قالوا بتكفير تارك الصلاة تهاونا وكسلا ففي هذه الخطبة سندور إن شاء الله تعالى حول أدلة أصحاب القول الثاني القائلين بعدم تكفير تارك الصلاة تهاونا وتكاسلا وهم الأحناف والمالكية والشافعية وبعض الحنابلة وقد احتجوا بأحاديث كثيرة واحتجوا بآية من القرآن لكن قبل هذا أجابوا عن أدلة أصحاب القول الأول بأن جميع الأدلة التي استدلوا بها إنها محمولة على من استحل ترك الصلاة ثم أجابوا أيضا فقالوا إن عقوبة تارك الصلاة كعقوبة الكافر وعقوبة الكافر القتل قالوا ثم أجابوا أيضا فقالوا إن ترك الصلاة قد يؤول هذا بصاحبه وبفاعله كما قيل المعاصي بريد الكفر وقالوا أيضا بل إنما عمله عمل الكافر أي في ترك الصلاة فإنه شبيء وكفء بالكافر فإن الكافر هو الذي لا يصلي أمتنا ثم استدلوا بقول الله تعالى في سورة النساء إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء قالوا ما دون الشرك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 جمهور أهل العلم إلى عدم تكفيره لكن أمره ليس بسهل قالوا إن رسول الله صلى الله عليه وسلم قد قال من حديث عمرة بن الصامت رضي الله تعالى نرضاه والحديث مخرج في السنن عند أبي داود وفي السنن عند النسائي وفي السنن عند ابن ماجه بسند صحيح أن رسول الله صلى الله عليه وسلم قال خمس صلوات فرضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له عند الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له عند الله عهد إن شاء غفر له وإن شاء عذبه قالوا لو مات تارك الصلاة تهاونا وتكاسلا لو مات كافرا لما كان أمره تحت المشيئة لكان أمره أن يصير إلى النار فقط ثم استدلوا أيضا ما جاء في الصحيحين من حديث برغ بن صامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأني رسول وأني عبد الله ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقى إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من عمل واستدلوا أيضا ما جاء في الصحيح عندما مسلم الحديث عثمان بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشهد أن لا إله إلا الله وأن أحد وأني رسول الله فيدخل النار وفي رواية فتطعمه النار نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وآلينا من مقيم الصلاة كما دعا نبيه كما دعوا نبيه إبراهيم اللهم اجعلنا وآلينا مقيم الصلاة يا أرحم الراحمين واجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا دمر أعداءك أعداء الدين اللهم ربنا من أراد بنا وبديننا وبسنة نبينا ونسائنا وأولادنا وبيوتنا بسوء اللهم ربنا عرضوا للفتن واجعل كيده في نحري وجل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا احصي اعداءك واعداءنا عددا واقتلهم بددا ولا تبق منهم احدا يا جبار السماوات والأرض اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا عاملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تؤملنا بما نحن أهل فنحن أهل الذنوب والمعاصي اللهم ربنا لا تحرمنا خير ما عندك